ọmọ yorùbá hmm, àwa yorùbá a mà ti ń sùn ju a mà ti ń sùn ju àwọn ọmọ yorùbá ẹ má mà joyè ẹ ta tó ń sùn fọnfọn lójú oorun ẹ má joyè ẹ tó ń sùn fọnfọn lójú ogun wàhálà ń ṣẹlẹ̀ lọ́tún wàhálà ń ṣẹlẹ̀ lọ́sì. Si ìjínigbé lọ́tún ìpani lójijì lósì ìkọlù lọ́tún wọ́n kọlù ilé ìjọsìn lósì àwọn kan dẹ̀ ń ṣe bẹ́ẹ̀ pé gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí kò já mọ́ nǹkan kan lọ́dọ̀ wọn àwọn kan ó dìgbà tí nǹkan yìí bá súnmọ́ tòsí ọ̀dọ̀ wọn àbí tó bá ṣẹlẹ̀ sí ẹlòmíì kó tó mọ̀ pé wàhálà wà à ń sọ lọ́sàn-án à ń sọ lóru a ní wàhálà wà a ní ewu wà lóko lóńgẹ́ a ní lóńgẹ́ fúnra ewu ni àwọn kan kò tí ì yé wọn. ṣé tún ti gbọ́ pé ìṣẹ̀lẹ̀ jàǹbá kan ìkọlù kan tún ṣẹlẹ̀ nílùú owóde owóde nílùú Ogun State kí wọ́n ti ń porúkọ àdúgbò yẹn nílùú owóde mo ṣáà owóde níbẹ̀ yẹn ní Ogun State kò ń ṣe owóde tó wà lẹ́kọ̀ọ́ owóde ṣé Ọbáfẹ́mi àbí kan lólu Ogun State tí wọ́n ṣe ìkọlù sí ṣọ́ọ̀ṣì Redeem kan. Hmm? ibi tí ṣọ́ọ̀ṣì yìí gangan ṣọ́ọ̀ṣì Redeem yìí ibi tí àwọn tó ṣiṣẹ́ burúkú ibi tí wọ́n ti wá ṣiṣẹ́ wọn lélẹ̀ nílùú Ọbáfẹ́mi Owódé local government ní Ogun State ibi tí wọ́n ti wá ṣiṣẹ́ lélẹ̀. kódà kódà ò lè mórí ilé wa àbí ẹjọ́ wa lẹ́bẹ̀ ọ ẹ bá wa kọ̀ yẹn tó wà ń tayé o. àwọn chairman ló sọ̀rọ̀ yẹn wípé àwọn fẹ́ kí Àgbẹ̀kọ̀yà kó bá wọn kọ ìyá yẹn kí mọ̀ ibi tí wọ́n pa pásọ̀ yẹn sí ni apá ìjẹ pásọ̀ yẹn sí ni ni mo clean ẹ̀ lánàá ibi tó pa sí gangan ni. ẹ̀yin gangan lẹ clean ni kínní ibi tí wọ́n pààyàn sí lélẹ̀. ibẹ̀ ni ọ̀run mọ́ wà pásítọ̀ àdolúwa kẹ́mi lẹ́bi tó pa wọ́n sí kábíyèsí lẹ́dùnmọ́rẹ́. gbogbo búlọ̀kì wọn ṣe. apá ìjẹ wọn apá ìjẹ wọn ṣe lé lára ilẹ̀. apá ìjẹ ibù tẹ bá gbẹ́sẹ̀ lé táìsì dáadáa ìyẹn jáde lánàá. Hmm. ọlọ́run ní jẹ́ ká rí ilé mọ́ ọ ẹ̀yin ọmọ yorùbá ẹ rí i pé àsìkò lélẹ̀ fún wa láti mọ nǹkan tí à ń ṣe gbogbo ẹ̀ ló gbé lọ gbogbo ẹ̀rù gba náà kó lọ nínú ṣọ́ọ̀ṣì gbogbo òkúta kó ṣọ́ọ̀ṣì ló gbé lọ èmi lọ mú gàrí mi sẹ́ mo sọ fún mi ṣọ́ọ̀ṣì mi bẹ́ẹ̀ lọ mú gàrí mi. Ọlọ́run ni ok that means ìṣojú yẹn ìṣẹ̀lẹ̀ yẹn ṣojú yín. ibi tẹ́bí àjọṣe programu ni èmi náà ìdọ̀ṣà mi owó tí mo ṣe ká lọ́wọ́ gan ẹ̀wọ̀ owó tí mo ṣe ká lọ́wọ́ rí mi síta owó tán gan tí fi gbọ́ gbà gbà ní lie down lie down bẹ́ẹ̀ mi ṣe wọ́n gbà àbọ̀ ẹ̀ fúlàní. bọ́sẹ̀ dé wọn ìbọn lọ fi kọ́kọ́ kí ẹ̀dẹ̀ ti palẹ̀kùn yín dé tẹ́lẹ̀ torí pé a rí pé apá ojú ìfọ lélẹ̀. àwọn náà tilẹ̀kùn mọ́ wọn máa yẹn ni hmm. nígbà tí gbogbo ọmọ ẹ ti jáde èmi mo jẹ́ di lánàá di third person to de àwọn méjì tó wà bí yẹn um, pastor àti uh, area pastor pẹ̀lú pastor tó pa yìí hmm. èmi ni third person wọn so gbà táwọn mẹ́tò fẹ́ wọlé padà ọtún nípa àwọn pípì wà ń bẹ̀rẹ̀ lọ bá ọmọ ẹ ṣe padà báyìí nínú ọ̀kan ìtàn lọ́wọ́ ọmọ ẹ nìyẹn afẹ́gbàbí ètò jẹ́ last person ẹ̀ lọ síbi ó fi bọ̀ ẹ̀dá padà sọ́nù. wọ́n tó mélòó tọ́wọ́ sà méje wọ́n tó méje méje lẹ́yìn rí bọ̀ màmá sọ pé wọ́n jẹ́ mẹ́rin ó jẹ́ four plus seven mẹ́rin. wọ́n ọ̀dẹ̀ wọ́n ọ̀dẹ̀ jẹ́ kẹ́ mọ intention tó fi wá gangan. wọ́n ọ̀jẹ̀ kọ́ mọ́kànlélẹ́dà lẹ́dà lẹ́dà lẹ́dà yìí bọ̀ fúlàní ni wọ́n fúlàní ni wọ́n àwọn fúlàní yẹn sì ni wọ́n. ojú wọn wà wọ́n wà òkun wọn bojú. wọn wọn fi nǹkan kan bojú. nǹkan kan bojú dẹ̀ white fúlàní ni wọ́n normal. fúlàní wọn tó ń dẹrẹ ní sọ ìrírí wọn bẹ̀rẹ̀ ní wọn tó ń dẹrẹ. ṣé ti gbọ́ ẹ̀yin èèyàn wọ́n ní fúlàní ni wọ́n so ẹ̀yin èèyàn tẹ́ ń sọ wípé kì í ṣe wípé pé kì í ṣe fúlàní wọ́n ní pé fúlàní làwọn tó wá àwọn tó ṣojú wọn gangan lẹ̀ ń wò yìí màmá yìí èmi ni ẹ dọ̀ṣà nígbà yìí ṣọ́ ìfún wa ìfúlàní gangan ni wọ́n tí mo wọn play play báyìí. ok bọ́dà yìí ṣe tó ń gbó tó ń dúró tó ń wà yẹn náà lọ tún padà lọ. wọ́n tún padà gbọ́ ní ogbó yẹn lọ. ogbó yẹn náà lọ padà lọ so ibẹ̀ náà jẹ́ làwọn sọ́ọ̀sì pẹ̀lú àwọn orí akọ́mọ àtọ́fi lọ. tó ti lọ ká wọn mọ́. wọ́n ẹ ti rí fídíò yẹn àwọn èèyàn lọ ṣe ìbẹ̀wò sí chọ́ọ̀chì fún àwọn ọmọ Yorùbá kódà mo tún ráwọn èèyàn tó tún fẹ́ yín tó tún rẹ̀ níbẹ̀ nínú chọ́ọ̀chì yẹn níbi tẹ́ wọ́n pààyàn síbẹ̀ ní àná àbíbí jẹ àwọn èèyàn tún rẹ̀ níbẹ̀ ìbá pé ẹbí ẹnikẹ́ni nínú wọn ni kíní ìṣẹ̀lẹ̀ sí ṣé ẹ̀rín máa lè gba ẹnu wọn ṣé ẹ̀rín máa wà lẹ́nu ìyàwó pásítọ̀ tí nǹkan yìí sí àbí ẹnu àwọn ọmọ pásítọ̀ yẹn ni ẹnu wọn máa gba ẹ̀rín ọ̀rọ̀ ṣẹlẹ̀ ní àná àbíjẹta bẹ́ẹ̀ lánàá jọ Sunday àwọn èèyàn wà níbẹ̀ lénìí wọ́n fẹ́ lọ ṣèbẹ̀wò síbẹ̀ àwọn èèyàn rẹ́rìn kẹ́kẹ́ lóòótọ́ àní sọ pé torí pé àwọn kan kú lánàá káláyé má ṣàyé ẹ̀ lọ ṣùgbọ́n ẹ jẹ́ ká tiẹ̀ ká máa ní ẹ̀mí ìbánidárò ká máa ní ẹ̀mí ìbánidárò torí tẹni tó dé la rí a ò mẹni tó kàn lọ́la ó wá yà mí lẹ́nu wípé nínú àwọn ìlú tá à ń sọ yìí a ní ọba ń bẹ a ní baálẹ̀ ń bẹ a ní àwọn olóyè ń bẹ kódà nílùú Ogun State wọ́n ní gọ́vnà ń bẹ wọ́n ní house of representative ń bẹ ìgbénipadà ń ṣẹlẹ̀ eléyìí tó ṣẹlẹ̀ yìí èpè kọ́ ó ṣeéṣe kó tún dọ̀sẹ̀ tó ń bọ̀ kẹ́tù gbọ́ pé mi tún ṣẹlẹ̀ ń bò mí ní àyíká abẹ̀yẹn náà wọn sì ní rí kankan ṣe sí i kódà àwọn tó ṣe gan wọn ò ní rí wọn mú bọ́ ní wọn mú gan wọn ò ní kó wọn síta hmm, ẹ finá sórí òrìlé sùn ọmọ Yorùbá oríṣiríṣi ọ̀nà náà ti là kalẹ̀ láti máa pa ìran Yorùbá run díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ kò dìgbà tó bá tẹ̀ wá yọ kò dìgbà tó bá yọ ọkọ̀ tàbí àdá tó wá yọ sí yín nínú ìlú kó tó pa ìran yín run nǹkan tí ò yẹ lòmíì nìyẹn àwọn ìran míì wọ́n ti ń pa ìran Yorùbá láti ibi àṣà láti ibi pé e, láti ibi èdè wọ́n ní káwọn ọmọ yín má sọ èdè yín mọ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá ń sìn wọn ò lè sọ Yorùbá kó dọ́rọ́ mọ́ ẹnu wọn mọ́ gbogbo àwa yìí gan-an nígbà tá a wà níléèwé tó bá sọ èdè òyìnbó vernacular ni ó pẹ̀lú kan tó kó bá ọ̀pọ̀lọpọ̀ adò ní tó yẹ pé Yorùbá Yorùbá ògidì ò dá lẹ́nu wa dáadáa mọ́ Hmm? wọ́n ń pa ìran yorùbá run díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ àwọn àgbààgbàlẹ̀ yorùbá wọ́n sì fọwọ́ lẹ́rán wọ́n ń wòran patí náà ń ṣe lójoojúmọ́ ayẹyẹ náà ń ṣe lójoojúmọ́ ẹni àmọ́rí ò bá kú lọ́rọ̀ tiwọn ó máa ojú gbà mí tì fúnra yorùbá o ó sì ṣe mí lànà lójoojúmọ́ wípé bá a ṣe sọ pé a jẹ́ onílàákàyè a jẹ́ onímọ̀ a jẹ́ ọlọ́gbọ́n a jẹ́ ọ̀jọ̀gbọ́n a jẹ́ olóye tó síbẹ̀ gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí ṣẹlẹ̀ sí wa nítorí àtẹnujẹ torí pé kí ni àtẹnujẹ tí àwọn olórí wa ní lọ́dọ̀ fúlàní ló fà á tán fi support tán fi sọ̀kọ́m ara wọn táwọn fi lè sọ̀rọ̀ fáwọn ìran wọn ìjọ́wọ́ wa la fẹ́ ṣe léyìí dà nílẹ̀ yorùbá a tún pè pé kí yorùbá kó dá ká wà bí orílẹ̀-èdè bóyá tá a bá wà bí orílẹ̀-èdè tá a bá lè ṣòfin ara wa fúnra wa tá a fòfin de ẹni tí ò yẹ kó wá gba orí ilẹ̀ wa a ní káwọn àjòjì má wá gbé ilẹ̀ wa ṣùgbọ́n tó bá wá gbé ilẹ̀ wa ń kọ́ òfin ilẹ̀ wa náà máa tẹ̀lé a tún ní ká ṣe eléyìí àwọn kan wọ́n tún takò wọ́n ní kí là ń sọ wọ́n ní ṣèbọ̀ ọlọ́run tó dá nàìjíríà ó mọ̀ ní tó fi dá nàìjíríà lẹ́yọ kan àfi bẹ́ẹ̀ ni pé ọlọ́run ló dá nàìjíríà ṣé ọlọ́run ló dá nàìjíríà ṣá ẹ má jẹ́ ká tanra wa union tá a ní tí ò wọ̀ fún wa láti bíi ọgọ́rùn-ún ọdún tó ti lé hmm, tó yẹ pé òní ikú ọ̀la ẹ̀sàn ọ̀túnla àrùn la fi ń lò ó tó jẹ́ pé àwọn kan tó bá ti pẹ̀rọ olóṣèlú nìkan ló ń gbádùn ìlú yẹn ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́jọ́ ọmọ nàìjíríà tẹ́ ń pera yín nàìjíríà tẹ́ ẹ̀ fẹ́ kí nàìjíríà pín tẹ́ fẹ́ kú nínú nàìjíríà àǹfààní wo gan ni nàìjíríà ti ṣe fọ́pọ̀lọpọ̀ nù yín. kàkà kẹ́ ẹ sowọ́pọ̀ pẹ̀lú àwọn tó bá sọ pé ká ní orílẹ̀-èdè wa ṣe lè máa mú wọn lọ́tàá ẹlòmíì inú yín ẹ sọ pé ẹ tí lágbájá bá ti débẹ̀ lágbájá máa ṣe hmm. ẹ̀rín yẹn ń pa mí àánú yín sì ń ṣe mí pẹ̀lú torí ẹni tó máa tún nàìjíríà ṣe àfi tó bá máa fẹ̀mí ara ẹ̀ di àfi tó bá máa ṣe kí ni tó bá máa fẹ̀mí ara ẹ̀ lélẹ̀ tó máa fi di nàìjíríà gbogbo àwọn tó ti gbèrò tó ti gbìmọ̀ tó ti ní èrò rere láti tún nàìjíríà ṣe kí ló ń gbẹ̀yìn wọn hmm? kí ló ń gbẹ̀yìn wọn torí pé kí ni nàìjíríà kò ń ṣe ìlú tọ́lọ́run dá èèyàn ló dá nàìjíríà hmm, èèyàn tó dẹ̀ dá nàìjíríà náà ló máa padà tú nàìjíríà ṣùgbọ́n bó pẹ́ bó yá àsìkò náà tó tó tá a máa tó mọ̀ pé nàìjíríà ẹlòmíín nu yín tẹ́ ń sọ pé kí nàìjíríà ṣáà máa wà nàìjíríà lẹ support nàìjíríà lẹ ń fẹ́ hmm, nígbà tásìkò bá tó fúnra yín lẹ máa sọ pé ẹ ò fẹ́ nàìjíríà mọ́ níjọ́ tí nàìjíríà bá ṣẹlẹ̀ sẹ́lòmíín nu yín á mọ̀ pé nàìjíríà ń ṣe ìlú tíyẹn máa ń gbàdúrà fún. ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ lówódé lọ́wọ́lọ́wọ́ tẹ́ ò bá ṣọ́ra á tún bẹ̀rẹ̀ sí ni máa pẹ̀ka díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ á tún bẹ̀rẹ̀ sí ni máa gbòòrò sílẹ̀ yorùbá ṣebí olóyè Sunday Igboho lọ́lọ́run lu sókè níbi ọdún méjì sẹ́yìn láti dìde láti jà fún àwọn èèyàn nítorí irú wà báyìí ìbájẹ́ pé àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá sowọ́pọ̀ wọ́n pẹnu wọ́n fẹnu wọ́n fẹnu wọ́n sowọ́pọ̀ mọ́ olóyè Sunday Igboho ńgbà yẹn ṣé ohun tá a tún sọ yìí la máa sọ ni tí nǹkankan túrú ìwà báyìí bá padà tún wá ń ṣẹlẹ̀ láàrin wa a mọ̀ pé àárín ara wa ló ti ń ṣẹlẹ̀ kódà ẹni tó bá ń ṣe ọwọ́ á ti tètè torí wọ́n ní abẹ́rẹ́ tó bá ti lókun dì ní kò ń ṣòro láti wá kò ń sọnù bọ̀rọ̀ ṣùgbọ́n ṣáwọn ẹ̀yà tó jẹ́ pé wọ́n kó wọn láti Chad láti Niger láti àwọn ìlú sub-Saharan country yẹn ṣáwọn yẹn lè fẹ́ trace wọn tó jẹ́ pé nígbà tí ìjọba ìjọba tó ìjọba àná tó máa gbà wọ́n wọlé free entry ló fún wọn láti wọlé. ṣé irú àwọn èèyàn yẹn lè fẹ́ sọ pé fẹ́ trace wọn tó bá dáràn kankan sínú ìlú yín. Hmm ọlọ́run má jẹ́ kó pẹ́ kó tó yé wa o nílẹ̀ yorùbá ọlọ́run má kó pẹ́ kó tó ṣe kíni kó tó yé wa àwa ń sọ ti wa mo mọ̀ pé tó bá tásìkò ọ̀rọ̀ máa tún padà sọ́ra ẹ̀ fúnra ara ẹ̀ èmi ò ní sọ yorùbá yìí lọ o ṣùgbọ́n ẹni tó bá létí kó gbọ́ ohun tí ẹ̀mí ń sọ ẹ dìde ẹ̀yin ọmọ yorùbá tẹ́ ò bá tiẹ̀ wá ní pín nàìjíríà tẹ́ ò ní jà fún pínpín nàìjíríà pín ẹ dìde kẹ́ ẹ dìfẹ́ǹdì ara yín ẹ dìde kẹ́ ẹ ṣe kí ni kẹ́ ẹ defend ara yín bó ṣe ń pa àwọn èèyàn láyọ̀ kọ̀ọ̀kan ní méjì méjì wọ́n fi máa máa dẹ́rù bà yín tó tẹ wà ládùúgbò yẹn chọ́ọ̀chì tí à ń sọ yín sí mo ó dá mi lójú pé níwọ̀n oṣù kan lẹ́nìí wọn ò ní jọ́sìn bẹ́ẹ̀ níwọ̀n oṣù kan lẹ́nìí wọn ò ní kó ànírẹ́ni jọ́sìn chọ́ọ̀chì yẹn ànírẹ́ni kó lọ jọ́sìn chọ́ọ̀chì yẹn kí ló dé ẹ̀rù a máa bà wọ́n ara wọn tó ń fẹ́ nìyẹn torí ọ̀pọ̀lọpọ̀ yóò mọ àjẹ́ńdà tó wà lórí Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ Islamic agenda tó wà lọ́wọ́lọ́wọ́ yẹn tẹ́ ẹ̀ bá gbàgbé pé eh, Tinubu sọ fún yín tẹ́lẹ̀ wípé agenda àbí legacy Buhari tó kúrò ń bẹ̀ lòun máa build lé lòun máa tẹ̀lé agreement ọjọ́ ṣe náà nìyẹn ló fi jẹ́ kán fi ṣẹ̀tì màṣe gbákejì ẹ̀ ṣùgbọ́n tá a bá sọ àwọn kan ní ká gbórí wá káwọn ọbẹ hmm, kò ní kọjá kó tó yé gbogbo wa èmi ò ní sọ jù báyìí lọ o orúkọ tèmi ò tí yí padà ilé sanmi ọmọ fún ni mò ń jẹ́ mo dìgbà kan ná ó dàbọ̀.